kó fi ṣọ́ wa kó máa fi bò wá ọlọ́wọ́ bá ọlá kó wa kó má jẹ́ fèrí gbogbo ọ̀nà téèyàn máa gbà adìkèfèrí èyí téèyàn mọ̀ ń ọlọ́run kó là wá ń kó dáàbò rẹ̀ bò wá kó ń èyí tá a mọ̀ nínú àwọn ọ̀nà tó lè mú yàn kó nílànà tí ń fi wá o. kò fiṣọ́ rẹ̀ ṣọ́ wa kó ń bẹ̀ ò fàbò rẹ̀ bò wá o ìfẹ́ inú tíṣà ìtọ́n tó lò tó fi dẹni tó gbẹ́rù gbọ́n rí tó kọ ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́mọjọ ìṣẹ̀lẹ̀ sáwà o bí rahmatika ya rahman rahimin wa ya akramal ẹ̀yin olùpẹ́tẹ́ sí mi alápọ̀nlé ẹ̀yin nígbàgbọ́ odò ní insha Allah ta'ala lóòrọ̀ yìí hadisi àádọ́ta ló yẹ ká mú nínú ìwé two golden hadith tí à a ní mú a ó sọ̀rọ̀ díẹ̀ nípa tó ń lọ ti gbọ́ oríṣiríṣi nípa ẹ̀ tí ó jẹ́ ká ṣe léyìí o ní nǹkan tí ọlọ́run ọba àlekè sọ nínú sura ún nínú Qur'an nínú alukur'an karim ẹlẹ́ẹ̀kejì dín ní five àyà seventy sura five aya seventy eight Allahu ta'ala sọ báyìí wípé lu'ina alladhina kafaru min bani isra'ila ala lisani dahuda wa isa bun maryam dhalika bima asaw wa kanu ya'tadun كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون الله يعني ولو كانوا يؤمنون بالله ونبيه وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن kathiran minhum fasikun mo kà láti àyà 78 dé 81 dé àyà الله تعالى ta'ala sọ nínú súra كانوا ún ìsọ̀rọ̀ 5 àyà 78 insha Allah ta'ala ó ṣeé ṣe ó sì súnmọ́ nínú ìbánisọ̀rọ̀ kí máa ṣe àmúlùmọ́láìdè díẹ̀díẹ̀ I'll be doing sometimes code switching and at times I'm going to do code mixing so kọ́lọ́n ó ṣàánú wa ọlọ́run ni lu'ina alladina kafaru min bani israel ní ti pàápàá alladina kafaru min bani israel àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ nínú àwọn ọmọ israel ọ́ lu'ina aṣẹ́bilé wọn subhanallah tí wọ́n bá ní wọ́n pé wọ́n gbé jìnnà síkẹ́ ọlọ́run hmm? ala lisani dáúdà wà ìrìnsà látòrí ahọ́n ànábì dáúd àti ànábì ìrìnsà tí í ṣe ọmọ mariam kí nìdí tá a fi ṣẹ́bi lé wọn tá a gbé wọn jìnnà síkẹ́ ọlọ́run ọlọ́run dáhùn nù ayá iná ní dáàlìkà eléyìí ní rí bẹ́ẹ̀ bí mà á sọ nítorí pé wọ́n yapa sí ọ̀rọ̀ ọlọ́run á wọ́n yapa tọ́lọ́run wàkàánù yà á wọ́n sì tún jẹ́ ẹni tó máa ń kọjá ẹnu ààlà. di méjì nìyẹn alákọ̀ọ́kọ́ alàìsíyàn wọn ìyàpá ntọ́lọ́n bá sọ wọn ò ní tẹ̀lé wọn bá sọ nǹkan mìíràn ni ṣe àwọn náà ti kàánú Qur'an hmm, nígbà tí sọ pé sami'na wa asawna sami'na wa asayna sami'na wa asayna a gbọ́ ṣùgbọ́n asayna ayapa a ò gbà a gbọ́ disobe. níbì kan wọ́n ní na gọ́lùfọ́n àwọn yahudi nù kùlùbùnà sọ fún Mùsá gọ́lùfọ́n ìdìbò ti bo ọkàn wọn their heart they say our hearts are wrapped okay wọ́n ti ní tí wọ́n pè ní dawa proof tó dàbí ìgbà tí òjò bá ń rọ̀ tí yẹn bá mú ansẹ̀ tí yẹn wá fi sínú ọ̀rá tàbí ẹni tó bá dé fìlà haúsá tí wọ́n fi stáàṣì sí tójò bá ń fi yóò fi inú ọ̀rá kò ní débẹ̀ hmm? dáwà púrúfù nu wọ́n ti ló ta pampa tó wọ́n sọ bẹ́ẹ̀ subhanallah ọlọ́run láwọn wọn yìí wọ́n ń ya àṣẹ ọlọ́run wàkàánù yà àtẹ̀dùn wọ́n tún máa ń ṣe kí ni wọ́n tún máa ń kọjá ẹnu àlà wọ́n ń kọjá ẹnu àlà àlà tọ́lọ́run bá fi lílẹ̀ báyìí wọ́n kọjá they transgress beyond their bounds ọlọ́run ní nínú ìṣesí wọn tó ni pé wọ́n jẹ́ ẹni tó ṣe é pé láyàtànà haúnà ẹ̀mùn kárìn fàálù láyàtànà haúnà ẹ̀rí tànà haúnà hmm, wá lórí tàfáàlà lílì mọ̀ṣáàrọ̀kà ó ní ọlọ́run ọba àlekè ọlá ni wọ́n kì í kọ́ fúnra wọn anìmúnkàrí kí ni nǹkan náà iṣẹ́ búburú tí wọ́n bá ń ṣe fáàlù hùwẹ̀ tí wọ́n bá ń ṣe e ti wọ́n hù nínú ụwa àbàjẹ́ e ti ṣe nínú iṣẹ burúkú láyàtà na haúnà wọn kì í fúnra wọn wọ́n máa wúra wọn nù ẹ̀mí ọlọ́ni lábí sá mẹ́ẹ̀ká ẹ̀nà yẹ fàáìlú ó burú gan-an pụpọ ní nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ó rí àwọn tó jù ọpọlọpọ wọn tàbí ọgọrọ nínú wọn yàtàwàlọ́wọ́n alẹ́dínà káfàrú àwọn alẹ́dínà káfàrú àwọn tí wọ́n ti ṣe ìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run yàtàwàlọ́wọ́n ahùn àwọn ni wọ́n máa mú lọ́rẹ̀ ẹ̀ múlẹ̀ àwọn ni wọ́n jọ máa ṣe ti kọ̀kọ̀ ní ti gbangba ni wọ́n jọ máa takùrọ̀sọ àwọn ni wọ́n fi kùnúkù àwọn ni wọ́n jọ máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ látàrí kíni látàrí nǹkan tọ́lọ́run ò sọ tánà bí ó ṣàlàyé tó jìṣẹ́ wọn ṣàlàyé fún ni wọ́n mú lọ́rẹ̀ ẹ̀ múlẹ̀ tí wọ́n máa gbàmọ̀ràn lọ́dọ̀ wọn ọlọ́ni labi ìsà ó mọ̀ burú ní dájúdájú ní ti pàápàá ó burú máa qaddamat lahum ohun tó ti síwájú fún wọn yìí kí nìkan náà àrùn fúsùn àwọn ẹ̀mí wọn àrùn sakhitallahu alaihim ẹ̀ nítorí pé ọlọ́run ti bínú sí wọn wá filẹ̀ àdẹ́ẹ̀bí hum khalidun inú ìyà ni wọ́n wà gbére ló yẹ ká máa yà wá ni pé èyí tó kan àwọn onímọ̀ ní àwùjọ ó ní pé ọlọ́run ni wọ́n kì í kọ́ fúnra àwọn aburú tí wọ́n bá ń ṣe níṣẹ́ nǹkan tí ò dáa wọ́n máa wòra wọn ràn ni. sọ eléyìí inú ṣẹ̀ríà Islam ó ti sọ di ọ̀ràn yẹn dandan gbọ̀n fún gbogbo àwọn onímọ̀ ẹni tọ́lọ́run bá jogún ìmọ̀ fún níwọ̀n bá bọ́lọ̀ bá ṣe jogún mọ́ kó kọ ìwà àbàjẹ́ kó sì ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n o kó má tún kọjá àlàyé tí ò ní mọ̀ ibi tí mọ̀ rè òde kó mọ̀ débẹ̀ ìyẹn náà tún wà kálukú máa o gbọ́dọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run níbàámu àbí níbi tí mọ̀ rẹ bá dé mọ́ kọjá àlà níbi tí mọ̀ rẹ ò dé ọlọ́run ṣàánú wa nítorí náà ọlọ́run mọ̀ ṣẹ́ ìdílé wa o àkọ́kọ́ ń tá fẹ́ ká gbọ́yé lẹ́yìn eléyìí ká pè lẹ́lẹ́kejì ń tá fẹ́ ká gbọ́yé that's point number one òun ni wípé ọlọ́run ọba àlekè ọlá ó dá gbogbo ẹ̀dá láyé jẹ́bùsùwà nù sọ́rọ́tò nìfà ó dákùnrin ó dóbìnrin níbẹ̀rẹ̀ rẹ̀ gangan látara ẹnìkan ṣoṣo ló ti dá wa kó náà ní Adam ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe dá wa yìí ó ṣà àwọn kan lẹ́ṣàánú wọn àwọn tó wà lórílẹ̀ òun náà làwọn àmúmini kẹ́rì pé nínú ìtìsíwájú tàbí ìfáàrà tánàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ń ṣe táǹpẹ̀ ní khutbatul hajjah tó bá ń sọ̀rọ̀ yẹnì man yahdihillah fahuwa al-muhtadi ẹni ọlọ́run bá fi mọ̀nà náà ló mọ̀ mọ̀nà ó fi hàn pé ẹni tọ́lọ́run bá fi mọ̀nà kò lè mọ̀nà o lè yẹn ló tẹ̀lé pé wa man yudlil fala hadiya lah kò sẹ́ni tó lè fọ̀nà má bó ti wulẹ̀ kí o mà ẹ̀rí tá a bá wo inú al-Qur'an súra ẹlẹ́ẹ̀kẹfà súra six aya one hundred and sixteen súra six aya one hundred and sixteen ọlọ́run ká tó lọ sí ìyá àyà yẹn gan tá a bá wo inú alukur'an suratul yusuf suratul yusuf sura ẹlẹ́ẹ̀kejìlá nínú alukur'an tá a bá wo àyà kẹtàlélọ́gọ́rùn-ún bẹ́ẹ̀ sura twelve àyà one hundred and three ọlọ́run ní wàmà aksaru nẹ́ẹ̀sì wàlàwà hẹ̀rọ́sítàbí mọ́mìnín wà mẹ́ aksaru nẹ́ẹ̀sì wọ́lọ̀ haros tàbí mọ́mìnì aksaru nẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn tó pọ̀ jù gan nítorí ismu tasdil ni nínú àwọn ọmọ ènìyàn wọn ò ní jẹ́ onígbàgbọ́ òdodo wà láwọ̀ haros ta kódà bó tilẹ̀ ṣe ojú kòkòrò ẹ̀ pé kí gbogbo èèyàn jẹ́ mùsùlùmí àwọn tó ọ̀gọ̀ọ̀rọ̀ ogunlọ́gọ̀ àwọn ni ò ní jẹ́ mùsùlùmí rárá àtúpọ̀jù ni ò ni ò kábà wọlé ayé lónìí gan nínú statistics táwa lọ́wọ́ náà Wikipedia ẹ̀rí pé wọ́n sọ fún wa pé àwa tá a jẹ́ mùsùlùmí lórílẹ̀‐èdè ayé àti gbogbo ọ̀nà tó ń kálu pín sí ṣíà ní sufi ní gbogbo ẹ̀ pátá it's about one point nine billion one point nine billion which is around eh, twenty four point nine percent of the total population of the world twenty four point nine percent ó fi about sixty eight point nine percent of the world nínú estimate ti wọn they are not Muslims sixty eight point nine percent let's say sixty nine percent that's about one about two thirds of the world are non-Muslims so tá a bá dá ilé ayé tá a pín gbogbo èèyàn ẹ̀dá ọmọnìyàn adarí ìhunrun abara tó ń gbélé ayé sí ọ̀nà mẹ́ta ìdá méjì inú mẹ́ta yẹn ni ò jẹ́ mùsùlùmí lásìkò yìí ìdá kan péré mùsùlùmí ẹ lọ sí àwọn orílẹ̀-èdè míì China àtàwọn ìlú míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàkàkiri àgbàláyé ọlọ́run ní bí wọ́n ṣe máa jẹ́ kèfèrí lọ́nu wàláwọ̀ àrọ́sítà kódà bó o ṣe bó o ṣe ojú kòkòrò kí wọ́n lè dí àmùsùlùmí so eléyìí ṣe pàtàkì fún wa ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ìyẹn lákọ́kọ́ so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ ká gbọ́ yé inú ọ̀rọ̀ wa yìí point number three ó ní pé ó fi hàn páwa mùsùlùmí kéré láyé àwa la kéré jù àwa la ṣe kíni àwa la kéré jù ìtumọ̀ rẹ̀ ni pé ìntọ́lọ̀hún sọ fáwa nínú alkùnrán ìntànàbí ṣàlàyé fún wa nínú súnnà àwọn tó pọ̀ jù láyé ni ò gbàgbọ́ ni ò sì ní tẹ̀lé wọ́n lè wá sọ̀rọ̀ míì kó bá tọ́lọ́run mú nu kùránì o wọ́n lè sọ nǹkan míì kó bá súnà mu ṣùgbọ́n kìí ṣe nítorí pé wọ́n nígbàgbọ́ sí kùránì wa àti súnà wọn wọ́n sọ ó kàn bá mu ni ṣé gbogbo mọ̀rọ̀pọ̀ ti yé wa bẹ́ẹ̀ tábà wo ni suratul An'am sura six aya one hundred and sixteen tí mo sọ lẹ́ẹ̀kan sura ẹlẹ́ẹ̀kẹfà aya ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́fà ọlọ́run nítorí ń tàà sọ lẹ́ẹ̀kan yẹn ọlọ́ni tó bá ló tẹ̀lé àwọn tó pọ̀ jù ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ́nfìlì àti ń bẹ lórílẹ̀ yóde lóòkà à ń sàbẹ̀ ìlìlà wọ́n ṣì ọ lọ́nà kú lójú ọ̀nà tààrà ni. ìyẹ tẹ̀bẹ̀ ọ̀run àwọn wọ̀nyí ò tẹ̀lé kínní kan ìlàvọ́n bí ò ṣe àbámọ̀dá lásán àròsọ hmm, àbá lásán wákàndínlẹ́rọ̀ ni wákàn sọ̀rọ̀ àwọn láǹpẹ̀ ní àwòsàn ṣe kan wàá ní home àwọn ọ̀rẹ́ yóò jẹ́ kínní kan ìlà yakhrusun bí kì í ṣe pé wọ́n jẹ́ ẹni tó ń dàdà pààrọ̀ mọ́lọ́hùn wọ́n á kàn wò kí hàn wọ́n á kàn sọ nǹkan wọ́n á lè dédé gbé píríncípù kan kalẹ̀ wọ́n lè gbé maxim kan kalẹ̀ wọ́n lè gbé oríṣiríṣi ọ̀rọ̀ kalẹ̀ your destiny is in your own hands you are the architect of your own fortune or your misfortune. Téèyàn bá bẹ̀rẹ̀ sí wúrú àwọn wọ̀nyí, when you consider these statements, they seem to be truth. The truth. Both is embedded with meanings that are inimical to our religion which is Islam. Àwọn ọ̀rọ̀ yìí máa ń kó àwọn tó mọ̀ míì sínú tó jẹ́ pé kò ní wà níbàámu pẹ̀lú ntọ́lọ́run ọba sọ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn tí yẹn bá kàn wò lérèfé yóò dàbẹ̀ ń pó bá mu. Rẹ̀ lọ̀rọ̀ fundamental human rights ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀. Wọ́n á ní ìdájọ́ fundamental human rights that's this that's that táwa máa ń jọyàn lójú ọlọ́run wọn ó sọ ọ́nà ìlà zọ́ọ̀nì wọn ò tẹ̀lé kìíní kan ìlà zọ́ọ̀nà àbámudá lásán ni o àròsọ ni wọ́n ń sọ wọn kàn lórí wọn gbé kalẹ̀ kì ṣàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá o ẹ̀sìrí tọ́lọ́n sọ ń pa ànábì tiwa wá máa yá ń tẹ̀kọ́ àìnílẹ̀ hawa ànábì yìí sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu kì í ṣàròsọ lòun sọ in huwa illa wahyun yuha ìtọ́lọ́n fi ránṣẹ́ sí lòun sọ ń tiẹ̀ ọlọ́ni àwọn wọn yóò jẹ́ kìíní kan ilẹ̀ yahurusun yahurusun ni pé wọ́n máa dáadáa parọ́ mọ́ Ọlọ́run àwọn dáadáa parọ́ mọ́ Ọlọ́run. tábà lọ wo àwọn tó wà láyé àwa la kéré jù ó fi hàn pé àwọn tó pọ̀ jù ní òtẹ́lẹ̀ ọ̀rọ̀ lọ. nínú àwa mùsùlùmí táwa ń bẹ láyé gan ta aláwa la jù ní ẹ̀dá tó wà lórí ilẹ̀ yìí pàápàá bá tún ṣe mú statistics wà lásìkò yìí náà ọlọ́run tó wá ní díẹ̀ nínú àwa mùsùlùmí gan náà ni ó tún wà lójú ọ̀nà tààrà ìyókù àfẹnujẹ ni nínú sọ́rọ́tù Yusuf súra ẹlẹ́ẹ̀kejìlá nù Qur'an aya ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́fà súra tàbí ìkejìdínní ẹ̀ẹ́kẹtàdínláàfà ìkẹrìndínláàdọ́fà súra twelve aya one hundred and six súra twelve aya one hundred and six ọlọ́ni wà ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun wà ma yu'minu aktharuhum àti kí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbọ́ billahi nítòdodo illa wa hum mushrikun àyàfi pé wọ́n bọ́lọ̀ ń worogún wọn ò ní gbọ́lọ̀ ń gbọ́ láì bọ́lọ̀ ń worogún wọn ò máa bọ́lọ̀ ń worogún ìyẹn ni pé wọ́n máa bọ́lọ̀ ń ọ̀nà tá a lè gbà bọ́lọ̀ ń pọ̀ nínú táwọn afọ́ ní tẹ̀fsírì sọ ń pa ayá yìí nínú ìtumọ̀ rẹ̀ tí wọ́n mú wá ó tó mélòó kan o ọ̀kan nínú rẹ̀ ni pé nínú àwa tá a jẹ́ gan sọ pé muhammadu rasulullah táà ń kírun lójúmọ́ yìí àwọn tó wá wà lójú ọ̀nà tọ́lọ́n gangan tí ò nípa nǹkan míì pọ̀ ọba àwa gan àwọn ló kéré jù ṣe wá àti ẹlọ́kan nínú ọlọ́run wọ́n bọ́ níbi kíni àti níbi àṣẹ àti níbi ìtọ́sọ́nà tọlọ́n àti tòjíṣẹ́ tábà wọnú suratul ahzab sura thirty three sura ẹlẹ́ẹ̀kẹtàléní ọgbọ̀n ọlọ́run ọba sọ ń bẹ̀ wípé wa ma kana lil mu'mini wala mu'minatin hmm? ma kana lil mu'mini wala mu'minatin kò tọ́ sí ẹnikẹ́ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo lọ́kùnrin ni o àbí lóbìnrin ẹnikẹ́ni tó bá ṣe kí ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo lọ́kùnrin ni àbí lóbìnrin ìdá qadallahu wa rasuluhu nígbà tí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti gbé ìdájọ́ kan kalẹ̀ tí wọ́n sọ pé bọ́rọ̀ ti rí rèé an yakuna lahum khiyaratu min amrin wọ́n tún wá nírú rí míì tí yàtọ̀ sí tọ́lọ́run tí wọ́n tún ṣe kíni tí wọ́n tún gbèrò rí míì kalẹ̀ pé eléyìí náà ọ̀nà ni so nínú mukọ́dímà ìfárá ànábì nínú kútùbátù hajjá ti bá ń sọ̀rọ̀ hmm? inna khayra li kalami kalamullahi wa khayra li hadiyi hadiyi muhammadin sallallahu alaihi wa alihi wa sallam inna khayra li kalami ọ̀rọ̀ tí fi lóore fẹ́dà tí yẹn bá ń wọ́rọ̀ tó lóore nú kalamullahi ta'ala ó ní ọ̀rọ̀ ọ̀la ọ̀rọ̀ ọlọ́run ó náà ní Kùránì wa khayra lihadiyi tí wọ́n bá ń sọ pé ìtọ́nà ìtọ́sọ́nà ìmọ̀nà ó fẹ́ mọ tó yẹ kó o ṣe lórí àlámọ̀rí kan tí ń ṣẹlẹ̀ khayra lihadiyi hadiyu Muhammadin sallallahu kò sí ètò lé lóore tó tànàbí tànàbí náà ló lóore ọlọ́run ó ṣàánú wa ọlọ́run wa ń sọ ọ́nù suratul ahzab tí mo sọ lẹ́ẹ̀kan sọ́ra thirty three aya thirty six sọ́ra ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n aya ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì kí lọ́lọ́run sọ mo ṣe kà wà máa kana lil mu'mini wala mu'minati kò tọ́ fún ẹnikẹ́ni tó bá jẹ́ nígbàgbọ́ òdodo lọ́kùnrin ni o wala mu'minata àbóbìnrin idha qadallahu wa rasuluhu amran tí ọ nígbà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ti parí ọ̀rọ̀ kan wọ́n sọ pé bọ́rọ̀ ti rí ni ọ̀rọ̀ ti parí síbẹ̀ ayyakuna lahumul khiyaratu min amurihim kó tún wá máa bẹ fún wọn kan tún wá ní kí wọ́n tún ní ẹ̀ṣà it is it does not behove them to have another option ayyakuna lahum khiyara for them to select another option other than what Allah subhanahu wa ta'ala and his messenger have decreed. It is not of a believer to do that. For you to have another option, saying this is also good. No. it's all Pé kò tọ́ that option you want to bring is going to come from your own reasoning, your own personal reasoning. And you know, whatever you bring that of your own personal reasoning, devoid of that of Allah and His messenger of Allah is going to be laced or embedded with that of shaitan. Why? Kí ni ìdíta sọ bẹ́ẹ̀? Gbogbo ní èèyàn bá mú wá nínú òròrí ìtara rẹ̀, tàbí ní èèyàn bá mú wá tó yàtọ̀ sí tọ́lọ́n tí wọn náà ló fẹ́ gbé kalẹ̀ ṣó jókòó sí. Ẹ rántí inú súrà tó kẹ́yìn ní Koran, Suratu Nas, Qul a'udhu bi rabbin nas, malikin nas, ilahin nas, min sharril waswasil khannas. ọlọ́nkọ́ wa ń bẹ̀ ká máa wá ìṣọ́ ní níbi aburú olùkóró yíró yìí báyà àlẹ́dí ìwàsíwìsù fi sùdórì náà nínú igbá àyà ọmọ èèyàn yìí máa kóró yìí àwọn nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́ ni ó bọ́ fi kún òun ti jókòó dí ọ̀nù ọkàn rẹ̀ wa sallam sọ pé èṣù sì kò síbi tí ń rìn lára wa ju kásán ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ ibi táwọn ẹ̀jẹ̀ ń gbà mọ jíríyà dáàmù ibi tẹ́jẹ̀ ń gbà náà níta nígbà kọjá òun ni àṣetán sọlọ́n wa ni kò sọ pé àrùdù bí rọ́bì nẹ́ẹ̀sì mo wá mo sá di olúwa àwọn ọmọ ènìyàn mẹ́lìkì nẹ́ẹ̀sì ọba àwọn èèyàn ìlàhì nẹ́ẹ̀sì ọlọ́hun àwọn ènìyàn mìṣàrìlì wàsíwàsílẹ̀ kọ̀ nẹ́ẹ̀sì kúrò níbi aburú èṣù oníròyìnròyìn alẹ́dí ìwá sítù fi sùdúrí náà ó máa ń ẹ́ ẹni tó ṣe kó ń sọ̀rọ̀ yíró yìí sínú gbáyà àwọn ọmọ ènìyàn ni yóò kó síbẹ̀ nínà lè jí nàtì nínú àwọn àlìjànú àtàwọn èèyàn àwọn èṣù bí èèyàn wà èèyàn bí èṣù wà àbàbá wa ti pẹ́ tí wọ́n ń ṣàdúrà yẹn pé èṣù bí èèyàn àtẹ̀yàn bí èṣù ọlọ́run kó là wá lọ́wọ́ wọn kó yà wáyà wọn. òun náà fi tiẹ̀ mọ́ gbàgbé ń rahman gbogbo ń bá ti níbi ọlọ́run ọba á darí èṣù kan sọ́dọ̀ rẹ̀ wá di alámúlétì is going to be his his kọ̀rin his companion when you turn from Allah's remembrance you want to bring your own reasoning you want to bring your own self-interest you want to see this is also an option. The Allah said, what we are going to do is that we are going to place near you a companion. That is shaitan. it's going to turn them away from the path of Allah wà they will not think that they are on the right path they will be proving it vigorously and vehemently. They are going to be adamant on it. Can't you see? Can't you reason? Is this not logical? Because that shaitan would have convinced them. He's going to tell them. He's going to be directing them. Ọlọ́run ṣàánú wa. So nítorí náà, ilé yìí ṣe pàtàkì nínú tẹ̀síwájú tá a fẹ́ kó yé wa. Nínú Suratu Yusuf tí mo sọ yẹn, àyà one hundred and six. Sọ̀rọ̀ àti ẹ̀fọ́ lọ́nà àwọn tó apẹ̀rẹ̀ wa mùsùlùmí gan àwọn tó pọ̀ jù ní òní sí lójú ọ̀nà tá a nígbà wá mọ ilé ẹ̀yin olùkẹ́ ní alápọ̀nlé ẹ̀yin onígbàgbọ́ òdodo ní tó yẹ ká wá ṣe ni pé bóò làwọn ó ṣe wá wà lọ́rin àwọn kékeré tó jẹ́ pé tọ́lọ́run tànábì ni wọ́n máa ń ṣe tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ọlọ́run ò fi wálẹ̀ láì ní tọ́wa sọ́nà lórí àlámọ̀rí èyí tó kù fún wa ní ká tẹ̀lé ń tọ́lọ̀ sọ ká gba tànábì wí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí pé àwọn èèyàn wọ́n ti lé ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí tọ́lá àti tànábì tèyí tí wọ́n ti ń kọ́ láti ilẹ̀ yẹn ni wọ́n máa tẹ̀lé ní àsìkò yìí nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìfìhónú hàn àti ìwọ́de ìwọ́de ti fìhónú àti ẹ̀ńpẹ̀ protest demonstration yìí àwọn àáfàá onímọ̀ gangan sọ̀rọ̀ àwọn tẹ́ jókòó tì mà ṣùgbọ́n tó dùn ni tó sì yanilẹ́nu tó bá nínú jẹ́ ni pé àwọn tí wọ́n yìí sí àfà ló wá ń takò àwọn àfà yìí tàbá tí ń sọ̀rọ̀ ẹ̀sìn whenever we are discussing issue of religion you discover that every Tom, Dick and Harry all Muslim brothers those who cannot even read Arabic those who can read but they don't understand the meaning they will start to become self-opinionated they will start to bring their own opinion they will start to contradict the scholars and when you ask them, they say they also have reasoning. They can read the Quran, they can see the translation and say this and that. But when it comes to their own field of study, for example in engineering or mathematics or economics or accounting or whatever, if we tell them this, so they say, no, no, no, no, no, please, this is my own field. I'm a specialist in this field. You can't understand. Let us explain to you. no matter your explanation, they will, they will not even listen to you. They will not even consider your, your statement as being valid. They say, okay, it, does, it doesn't know anything. It's an ignoramus. But when it comes to issue of religion, they argue with those who are learned, really, in the religion. Tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn táwọn àfáà bá ń sọ̀rọ̀, ẹni tí ò mọ kéwú tí ò nímọ̀ nípa ṣẹ̀ríà yóò máa bá wọn àfáà lọ́kìtì pí yóò máa bá wọn wọ̀yá àjà wọn ò jọ máa wọ ìjà ìjàkadì wọn ò máa mẹ̀mú wọn ò máa mẹ́kẹ pẹ̀lú àwọn àfáà lórí táwọn àfáà sọ pé nítorí ọ̀nà sọ̀tàn náà bí sọ ni. àwọn náà lọ ka nǹkan míì táwọn náà bí sọ tí wọn ò mọ tó tú sí wọn ò lọ máa fi ṣègbè ọ̀rọ̀ wọn ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ táyé níbi àwọn dókítà ń sìn tá a bá dọ́dọ̀ wọn tó bá nínú nírùn yẹn ààyò nínú kọ́ ló rùn yín nǹkan kan ló fa inú rírun yẹn kì í ṣe inú rírun ẹ lọ ṣe báyìí tá bá ń bá jiyàn yóò ní ẹ̀kọ́ tó ń kọ́ nìyẹn ṣùgbọ́n dókítà tó ń sọ pé kọ́ tó ń kọ́ yẹn tó bá dọ̀rọ̀ ẹ̀sìn òun ò kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ò kò lọ́lé kí ó ṣẹ̀ríà ò táwọn bá sọ fún táwọn afá bá sọ fún pé lè ní yóò ní ah, àwọn náà kà sáwọn náà ṣe biology in secondary ṣáà ṣe chemistry kí ló dé tí dókítà yẹn ń sọ despite tó ń tipa ṣe biology and chemistry ẹni tó ṣe biology died university first degree biology ẹni tó read microbiology wàhálà medical doctor òun doesn't know anything about medicine he only did microbiology wàá rí pharmacist ẹni tó ṣe chemistry jáde university hmm? and he doesn't know anything about pharmacy what do you know about pharmacology what do you know about pharmacognosis please you don't understand that ṣùgbọ́n wa bá ti di bí ṣẹ̀ríà yóò máa bá wọn àfáà jìyàn irú rẹ̀ lọ́rọ̀ protest tàbá lọ social media ẹlòmíà kan má dis ànábì ní màrọ́ àmínkù munkaran falyughayyirhu biyadihi ànábì ní tó bá rí àwọn àìdá kó fọwọ́ rẹ̀ yí padà ìyẹn sànábì sọ fọ́ protest yẹn aláìmọ̀kan kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kò ní gbọ́ yé kò ní jẹ́ kí wọ́n ṣàlàyé gbogbo wa náà ní àwọn terminology láláwọn nǹkan nínú physics ó wà ń chemistry ó wà ń biology ó wà ń bẹ̀ torí science lè mí ṣe ló jẹ́ kí n máa ṣàlàyé yẹn ní yunifásitì kò mo lọ jókòó ti ṣẹ̀ríà hmm? kódà ní art kan wà ń bẹ tí wọ́n bá sọ̀rọ̀ míì wọ́n sọ pé this is the meaning this is the intention intended meaning wọ́n sọ pé tó máa ní wọ́n máa explain it ọlọ́run ṣàánú nítorí náà ọlọ́run ti sọ̀rọ̀ ànábì ti ṣàlàyé nítọ́lọ́run sọ àwọn àfáà ti sọ fún wa ọlọ́run sọ nínú suratul Maida sura ẹlẹ́ẹ̀karùn-ún náà sura five aya one hundred sura ẹlẹ́ẹ̀karùn-ún aya ọgọ́rùn-ún kí lọ́wọ́n bá sọ ń ọlọ́ni kúl sọ fún ẹ̀rẹ́ ànábì láyẹ́sítẹ́wì lẹ́kọ̀bíìfù àtọ́yìbò alẹ́kọ̀bíìfù aburú ẹ̀gbin ìntì ò dáa pẹ̀lú wọn ń pè ní kọ̀bíìfù hmm? ọlọ́ni ẹ̀rẹ́ ànábì sọ fún wọn láyẹ́sítẹ́wì wàtọ́yìbò láyẹ́sítẹ́wì lẹ́kọ̀bíìfù wàtọ́yìbò ohun búburú wàtọ́yìbà tó ń rere láyẹ́sítẹ́wì wọn ò dọ́gba ò wọ́n nǹkan kan náà walau ajaba kasratul khabis bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ búburú máa bá jọ ọ́ lójú walau ajaba kò bá jọ ọ́ lójú kò sí ọ lè mọ̀ pé ha kasratul khabis aburú ṣe pọ̀ tó lórí ilẹ̀ mẹ́jọ ìjọ lójú táwọn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àbá bẹ̀rẹ̀ ń sìn àwọn lawyer constitutional lawyers àwọn international lawyers i àwọn constitutional lawyer àtàwọn tó dì pẹ̀lú international eh, law àwọn tó ń sọ̀rọ̀ nípa human rights oríṣiríṣi aspect ni wọ́n ya law sí ibi tó ń kálukú tí wọ́n specialize táwọn human rights lọ́ọ̀yà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó ń ṣe analysis ọ̀rọ̀ wọn yẹn ìmọ̀ jọyàn lójú pé yára we are talking of fundamental human rights it is the right of the people it is the right of the masses to demand for this to demand for that why the leaders should allow them to, to for their voice to be heard should, they should not they, they should not be they should not be hindered in order to to to, to make their opinion known to people very wọ́n sá máa sọ yóò wá máa jọ lé pé ọ̀rọ̀ ní sọ ni ọ̀rọ̀ ní irọ́ ní pa la yastawil khabisu wat tayyib aburú àti dáadáa ò jọra wọn kódà bó pọ̀ jù bẹ́ẹ̀ lọ káburú pọ̀ jù bẹ́ẹ̀ lọ fattaqullah nítorí náà ìwọ bẹ̀rù Ọlọ́run ìwọ mùsùlùmí ya ulul albab ẹ̀ ń tẹ́ ẹ ṣe kí ni ẹ̀ ń tẹ́ ní làákàyè la'allakum tuflihun tẹ́ bá lè jèrè gbogbo ohun tí wọ́n ń sọ yẹn níbo ló ti mú ó principle democracy Our, wà nínú orílẹ̀-èdè we are in a country where we have imbibed democracy as our political ideology and capitalism as our economic ideology n ta fẹ́ máa lónú somebody in a communist society tí wọ́n yẹ pé communism la mú in tí wọ́n máa sọ yóò tún yàtọ̀ sí tẹ́lẹ̀ yìí fún àpẹẹrẹ nsìn democracy taa a lò wọn wọ́n ní ọdún mẹ́rin mẹ́rin ní ká change president kò tẹ́ kọjá two terms àti governor àbí very good tí ẹ wà ní communist state yóò lè wà ní òròrí èèyàn kọdún mẹ́rin yóò wà ń bẹ̀ sí èkú ní ìlú North Korea kí ló wá sọ fún wa pé ló dáa jù ọlọ́run ó sànù wa mo ti ṣàlàyé ọ̀rọ̀ Libya nígbà kan lo democracy gaddafi ti pẹ́ jù lórí oyè ọdún mẹ́jọ lóye ó lò wọ́n dá wàhálà ilẹ̀ bò ní libya ṣe rí lónìí wọn táwọn afáàsọ ṣùpọ̀rọ̀ ọlọ́run wàhálà ṣọlẹ̀ kákúrò lórí yẹn tí ọlọ́run ó ṣe àná wa ọlọ́run tó ní ìwọ́n tó ní làákàyè la'allakum tuflihun kó bá lè jẹun ní tí mò ń ṣàlàyé ní ṣókí táwọn nípa ìwọ́de ìfìwónú protest ló kì í ṣe táwọn brothers it is is a fundamental human right is this is that particularly our brothers tí wọ́n ṣe heart ó dẹ̀ pẹ́ tí wọ́n when she heart those muslim students who are in art and humanities have to be very careful so that they don't become a kafir but yet observing salat it is easier for those in physical sciences applied science in sciences to imbibe the Quran and the Sunnah but it is not so easy for those people who are in the arts and humanities even in social management. You know, social sciences. The reason is because the principle upon which your courses have been established is a clear cut. It is it departs. It is not at par with the principle upon which Sharia is based. And ti won lori gbogbo is reasoning your own reasoning and what is reasonable to you might not be reasonable to another something may be logically correct to you and it may not be logically correct to another person in logic and philosophy under logic when you lay your premises they, i mean when you, you bring your, an argument you lay your premises then you reach your conclusion then they say this argument is valid because of what the conclusion follows from the premises But a valid argument, does it mean that what you are saying is correct? It does not necessarily mean. Somebody may lay premises, these premises are false premises. Therefore, the argument may follow from the premises, but the argument is going to be false. What he's saying is not correct. A lè sọ nǹkan nǹkan tí ò bá mu tí ò rí bẹ́ẹ̀. Ká sì tó yóò sì dàbẹ̀ ń bá mu. irú àpèjúwe pọ̀ mi ni mo wá nítorí àsìkò ni ìbá máa tó pọ̀ wá wípé èèyàn lè sọ pé kìíní yìí ẹwẹlé ẹwẹlé ẹwẹlé ẹwẹlé ẹwẹlé ó parí ọ̀dà ẹ kí tọ́lẹ́ gbogbo nǹkan tá a bá fojú rí ó wà ní wà ní bẹ́ẹ̀ ni nǹkan tá a bá fojú rí nǹkan wọn ní kò sí nìyẹn àfojú rẹ lọ́wọ́n lọ́wọ́n ò sí bẹ́ẹ̀ ni argument yẹn valid bàjẹ́ ó túrù kò túrù kankan kò tú torí pé n tó n tó fojú tó kọ́kọ́ bí ọ̀rọ̀ yẹn lé lórí pé gbogbo tá a bá fojú rí wà ní wọ́n wá lọ múdà kejì wá pé tá a bá ti lè fojú rí ajẹ́ pé kò sí ṣé gbogbo tá a fojú rí ni ò sí ṣùgbọ́n nu logic nísìnyí ó correct but it's logically correct but is it the truth it's not the truth so kọ́lọ́hún ṣàánú àwa tá a wà ní heart and humanities lórí gbogbo tí wọ́n fẹ́ kọ́ wa àwọn tí wọ́n gbé kalẹ̀ ìròrí ni àṣetán and this human rights this ebi ṣẹ̀rí àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ wa èsì ìjókòó káwá study ṣẹ̀rí àká compare ká sì mọ̀ pé owó ní ṣẹ̀rí kí ló ń compare gan o ti jẹ́ mùsùlùmí kí ni ìtumọ̀ muslim àlè muslim látara kí ni wọ́n pè ní islam látara aslama ló ti wá kì í ṣe sálìmọ̀ kankan aslama ó gbá àfà ojúwọ́jú sẹ̀ sílẹ̀ to submit yuslimu islam islam is the mazdar verbal now, pé ẹ ìjuwọ́ jùsẹ̀ sílẹ̀ fún tọ́lọ́ ojú ọgbẹ́ tọ́lọ́ ló fẹ́ máa tẹ̀lé kọ́lọ́n kó ṣàánú wa níparí níta ń ṣàlàyé náà ni wípé ìǹtẹ́sìn ìwà islam sọ ni pé ìmọ̀ wọ́ọ̀dì takò jọba ní gbogbo ọ̀nà tẹ́ ẹ lè gbà ṣe ẹ̀ bá pè ní písù ẹ̀ bá mọ̀ pé písù kò bá ṣẹ̀ríà islam mu rárá rárá kò bá ṣẹ̀ríà islam mu torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti sọ fún wọn táà ṣe ó ti sọ ó ní ká ní faradà ká sì gbà àwọn olórí wa mọ̀ràn gbogbo ẹ̀ lẹ́ti gbọ́n náà lẹ́ti gbọ́n tí wọ́n ń sọ hmm? ànábì wa Muhammad ní alayka samu àwàtọ́ àtàfi usrik yusrik ó dọwọ́ rẹ̀ máa tẹ̀lé máa tẹ̀lé àwọn aláṣẹ nínú ìnira àti nínú rọrùn wà mọ̀ ṣáàtìkà wà mọ̀ kúrọ̀ èké tó fẹ́ àti tó fẹ́ wà á sárọ́ tí hàn lè kódà ńgbà táwọn olórí yẹn bá yàn yín jẹ tí wọ́n ṣe mọ́tara ẹni nìkan wà látúná zèlè amúrọ̀ àhìláwò má bá àwọn olórí fa ipò revolution lábẹ́ kó ṣẹlẹ̀ wà ń rọ àyíta ànàlákà ayé wà ní ìtàkọ́ta ànàlákà fìlẹ̀ amúrẹ̀ hakọ̀ fẹ́lẹ̀ tá àmẹ́lì bìdálíkà zọ́nà tó bá tiẹ̀ ó dín àdìsọ́kàn yóò bí òun wò pé o lẹ́tọ̀ọ́ kan tó yẹ kó gbà lọ́jọ́ ìjọba látà mẹ́lìbìdá àlìkàtọ́nì má ṣe lo ìrònú tí ẹ̀yẹ má lò balisma wà á tẹ̀ ìlà ẹ̀yẹ sílà ilé ìkàbàgọ́ ìrẹ̀ kòrò jìyàn máa ṣe báyẹn lọ máa tẹ̀lé wọn tí ó fi rẹ́tọ̀ yẹn gbà láì jẹ́ wípé ó máa gbógun tìjọba ó máa takò wọn ànábì ní wà in akalu mọ́ láka kódà kí wọ́n máa jẹ dúkìá yín báyìí wà dọ́rọ̀ bù zọ́họ̀rọ̀kà kí wọ́n máa nà yín lẹ́yìn báyìí sallallahu alaihi wa alihi wasallam hadith yẹn wà ní sọ́yìn bukhari lọ́wọ́ ìpìlẹ̀ hadith yẹn wà ní sọ́yìn bukhari hadith number seven thousand fifty six ó ní dì í ìyẹn ni mo fẹ́ fi kásẹ̀ yẹn lẹ̀ ìdí tí wọ́n fi ní protest síra rẹ̀ ṣe ti kà mo ti sunday òní òní wípé àwọn nǹkan kan wà tí ó jáde ètò jáde nínú ètò ìṣẹ̀lẹ̀ nàìjíríà nísìn àwọn tí wọ́n pa ẹ̀yìn tẹ́ bẹ̀rẹ̀ protest ẹ jẹ́ muslim brother láàrin wọn all this blood tẹ́ wá ń béèrè lọ́wọ́ government the central government federal government tẹ́ ti ẹ̀jẹ̀ wọn sí wọn lọ́rùn ṣé federal government ló pa wọ́n. it's what is clear in some part of Lagos the court members were also settling scores among themselves. mo wo fídíò kejì àwọn scores wọ́n bọ́ ṣòkòtò kò sí pátá kò sí ẹnì kankan báyìí ó kó gbangba gòlàǹgbà náà gbé jáde hundred percent nude no pipe nothing wọ́n ti hàn pay a court now tí ò bá sí protest ṣe àwọn èèyàn á jáde ẹ wá ní wọ́n ti àìjákẹ kìbá pín sùn torí pé wọ́n àìjákẹ bá nàbì ti sọ fún yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ ní kò mí ànábì kì í ṣe violent protest lábẹ́ ṣe ní tẹ̀ ń sọ fún ànábì nìyẹn o Eh, èyí tànà bí n sọ yẹn violent one yẹn peaceful àwọn fẹ́ ṣe ànábì ẹ má ṣe kankan ẹ̀yin lọ rò yín so at the end of the day gbogbo àwọn tí wọ́n ṣá tí wọ́n pa yìí ẹni tó rí protest yìí gangba tẹ̀ ń ṣe torí yín lọ́ọ̀kan táyà ẹ̀já tó sá èyí tẹ́ pé peaceful gan ẹlòmíì rí yín lọ́ọ̀kan ó sá èyí tẹ́ pé peaceful tẹ barricade ọ̀nà kò sí peaceful tí ẹ ti barricade ọ̀nà aláboyún tó wà nú ọkọ̀ tí ń rọ bí tí ń bọ̀ nǹkan ẹni tó rí ń fọ́ tó fẹ́ lọ rí dókítà tó padà ẹni tí ń lọ bí iṣẹ́ tiẹ̀ tóun ò sì faramọ́ tẹ́yìn sọ pé ó jẹ́ yẹ torí pé kìí tẹ́yìn sọ ẹni gbogbo èèyàn ló faramọ́ you are trying to force your opinion on others òun fẹ́ lọ bí iṣẹ́ tiẹ̀ bóyá iṣẹ́ kan wà tẹ́nìkan fẹ́ gbà tó máa rí owó gbà lọ́wọ́ ẹni yẹn tí ó fi jẹun who is going to account for that ẹni tó fẹ́ gba iṣẹ́ yẹn bóyá ó fẹ́ lò ó lé ara rẹ̀ fún nǹkan kan who is going to account for that ẹ̀wá ń ti sọ́run ìjọba ṣèjọba ló pa àwọn èèyàn yẹn so my brother àwọn ẹ̀jẹ̀ yẹn pàápàá àwọn ẹ̀jẹ̀ mùsùlùmí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àtàwọn tí èsì mùsùlùmí ga oúnjẹ ní ṣẹ̀rí à ń sọ fún wa tó ti lọ yìí àwọn dúkìá tó ti bàjẹ́ yìí ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ protest yìí how do you account for it in the sight of Allah all those buildings whether public or private that has been burnt down those that were partially burnt those that were has been destroyed the properties that have been looted, those that belong to individuals, private individuals, some cars, many cars that were damaged belonging to private individuals who are not part of your protest. How do you account for it in the sight of Allah? Bó lọ sọ follow to pé ìlẹ̀ pilẹ̀. Gbogbo How do you do it? ọlọ́run kò ṣàánú wa níparí ọ̀rọ̀ mi torí pé ọ̀rọ̀ yìí mi fẹ́ kó wọ wákàtí kan fẹ́ kó ju bí forty five minutes lọ maximum and this forty minutes twenty eight twenty nine seconds please ẹ̀yin ọmọ ìyá wa ní Islam in tí kùránì ti sọ tánàbí ti sọ yẹn ní ìjà tẹ̀lé pàápàá àyà tí mo wá nu sọ́tò Ahzab sura thirty three tí mo kà lẹ́ẹ̀kan bí màkà náà mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasul ayah 36 and some people wants to know the verse surah 33 ayah 36 ma wa ma kana li mu'mini wala mu'minati kò tọ́ fún onígbàgbọ́ òdodo lọ́kùnrin kan àbí lóbìnrin kan mu'minatin yẹn rí pé nakira ló wà indefinite that any muslim any believer whether male or female it does not behove you it's not of you Ida Allah wa Rasul. when Allah and his messenger have decreed a thing. Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti parí ọ̀rọ̀ kan pé bọ́rọ̀ ti rí ní ayakuna lahum lil khiyaratu min amrihim kí wọ́n tún wá ní ẹ̀ṣà míì that is they should have another option kí wọ́n tún mú don't bring options When Allah says this is the way, when the messenger of Allah says the way, don't bring option. Don't say eh, our system differs from that. What you are saying is that Allah does not know that you are going to have a different system. Because some people used to say that, that we are not in Islamic state. Are you telling us that Allah does not know you will not be in Islamic state? Wa Allahu Nothing kò sí nǹkan kan tó bọ́lọ̀ lójijì nǹkan ìbọ́lọ̀ lẹ́jà fún gbogbo nǹkan ìsọ peculiar situation yìí what you call peculiarity in your situation is known to Allah even before the peculiarity comes and the laws of Allah is applicable shari'atul islamiyya salihatun li kulli zaman wal makan ash-shari'atu al-islamiyya salihatun li kulli zaman wal makan òfin Islam gbogbo àsìkò àti gbogbo àyè ló bá mu Islamic law is applicable at all places and at all times. There's nothing like it does not, uh, we are in a different time. What we are saying is that the, the, Allah does not know that this time is coming. When is the creator of heavens and earth and time itself is the creation of Allah. Allah swear by the time in the Quran to show you that he is the creator. This time you are counting, you are counting it based on natural phenomena particularly the movement of the sun. Who created the sun? Before the creation of the suns and the heaven, how do you count your time? When the theologians tell us about eras, it is on 5 million years, 25 million years, they are counting the eras based on the happenings in the world in accordance with their knowledge. Okay? Maybe as a result of volcanic eruption as a result of some things in the world. Who created those phenomena they were using for, to count time? So don't tell us, if you say, uh, this time differs, Allah knows. But Allah says, apply this law. This time is, this, the laws of Allah are not time-bound laws. òfin ọlọ́run kìí ṣe òfin tó jẹ́ pé àsìkò kan ló wà fún sọ́ọ̀lì àtúnlẹ̀kùn lè zàmà gbogbo gbani wàlẹ̀mọ̀kan àti gbogbo ààyè kálẹ̀ wà lìjẹ́ náà ọlọ́run kò ṣàlọ́ ọlọ́run kò tọ́ kò wá ní ilé ìlú tó fẹ́ mú option ìlú básìkò èmú tó ń sọ pé òfin ọlọ́run kò básìkò èmú ọlọ́run kò làwọn abẹ́ kú fúrú dẹ̀ ní ọlọ́run má ṣe wá ní kèfèrí láéláé àwọn ọlọ́run ọba ní an yakuna lahum al-khiyaratu min amrihim kan tó wá ní ìmí ọ́ tó yàtọ̀ sí tọ́lọ́run mọ́ wa ọlọ́run wa ni wàmín yàkùsí láhà wà rọ̀sùlá ẹ ń bá yapa tọlọ́run wà rọ̀sùlá hùwà tó jíṣẹ́ fakọ́dí dọ́là ó ń tàn ti sọnù ó ti ṣìnà dọ̀là ẹlẹ́mọbìnà ní ìṣìnà tó fojú hàn gbangba ọlọ́run ṣe wà lọ́nà ọlọ́run kó ṣàánú wa yìí tá a wí ètò bá mú wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mọ́dún wà ládẹ́ if there any feedback you want maybe you can contact me through WhatsApp or even I'm on Twitter and I'm, I'm, I'm on Telegram. Let's talk. I don't want to open this to open uh, issue have many people will just be bringing things anyhow. But you can engage me. Where you want to clarification, you can engage me for clarification. Where you want to even guide me, yes, I'm there, I'm around. You can, inshallah, ta'ala. We are still alive by the grace of Allah. Hmm? Let us know. Guide us there and let us see in the light of Kitab and Sunnah, not in the light of your own in the in, in, in the light of your own personal reasoning, but in the light of Kitab, the book of Allah, the Sunnah of the Messenger, in accordance with the interpretations of those who were there when the revelations were the two revelations were given. Who are those who were there, the companions, and those who learned from those who were there. These are the tabi'un. Okay? We are not going to discuss Allah's law in accordance with the interpretations of those who are kafir. You don't bring the, the, the opinion of people like uh, Samu Wat, people like Zaato Abri, uh, people like, um, what do you call it, those people who are Orientalists. So many of us who study Islamic studies in the university, particularly in the southwestern part of Nigeria and the western world, the UK, even in America, the Orientalists are our teachers. When you write thesis, you don't quote them. The thesis is for nonsense. Boston of these people, talking about Ulumul Quran. Okay? So we are not talking of that. Bushwat, all these Orientalists. Okay? We are not going to discuss in the light of what they are saying. But if they give us evidence on Kitab and Sunnah, those people because it's knowledge in the light of the interpretation of the pious predecessors, alhamdulillah, we're going to look at it. And I'm sure they are not going to get the way out. May Allah guide us right. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.